nítorí àsìkò insha Allah ta'ala àdísì tí a máa ń ká fúnra wa láti máa tẹ̀síwájú láàárọ̀ yìí. àlàdíìsù sáàlìsù wa sàlàsùn àdísì táwọn máa kà ní ẹlẹ́ẹ̀kẹta lé ní ọgbọ̀n. àní Aisha ta radiyallahu anha látọ̀dọ̀ ìyàwó Aisha àti ti ọ̀kan náà ìyàwó ànẹ́bì náà ni àdísì náà ti wá. qalat yàrá sọ fún wa wípé istadana alayya aflah arákùnrin kan tá à ń pè ní afla orúkọ èèyàn ní jẹ́bẹ̀ aflahu ó ní ìsáàdánà aláìyá ó gbá ìyọ̀ǹda lọ́wọ́ mi níjọ́ náà pé ó fẹ́ wọlé falam áádánlá ìwà fún níyọ̀ǹda yàwá ṣàníyàn wọ́n lọ́wọ́n fún nítọ̀hún níyọ̀ǹda láti wọlé fakọ́ọ̀lì afúláwì wa sọ yìí pé àtàjàbí ìnà mi ní àà tó tún fẹ́ máa farapamọ́ fèmí náà ni ní ti ń sọ ni pé àìrẹ́ Aisha sọ̀rọ̀ pé èmi náà ò sí náà tó lè rójú rẹ ni torí àwọn Aisha ò fún un níyọ̀ǹda kó wọlé bóyá àwọn Aisha ò bójú wọ́n wá ń sọ pé à sọ̀rọ̀ pé èsì mo rò pé ó tún fẹ́ máa fojú fèmí náà ni ó fẹ́ máa paramọ́ fún mi wà á nà á mọ̀ sọ́ọ̀mọ̀ mo ṣe jẹ́ ni ọ̀nkù rẹ ni mo jẹ́ afúláwù yẹn ń sọ bẹ́ẹ̀ fún ìyàwó Aisha wà á nà á mọ̀ ọ̀nkù mo jẹ́ sí ọ fakol ìyàwó Aisha ni mo wá sọ wípé wà á ká ìbàdàn àlè kó ló ṣe jẹ́ o ìmọ̀ nínú ìran bàbá wa o wọ́n tó lọ́nkù mi lọ jẹ́ ìmọ̀ nínú ìran bàbá wa o kọ́ọ̀lì arákùnrin wa ní àrùdọ̀ àti ìmùràtù àkì sọ́mọ̀ yìí pé ìyàwó àbúrò mi níbẹ̀ ní ẹni tó fún ọ lọ́yàn ni àkì bìlábàní ìyẹn ni wípé tẹ́ẹ̀jọ́ mu yàn papọ̀. فقالت يا عشاني سألت عن ذلك رسول الله صلى الله عليه وسلم انت واسفا يا ọdọ àdúgbò mi lójú mi ò mọ́ mọ́ mo bá lọ bá anabi sallallahu alayhi wa sallam kí n lọ béèrè pé nítorí sọ yìí bò lórí faqal ọlọ anabi bá fèsì pé sadaqa aflahu aflahu nítorí sọ yẹn òdodo ni o ìdánilà yá àgbà aláyè kọ wọlé àdìsí yìí ń tá a fẹ́ mú bẹ̀ ni wípé ó fi hàn yín pé àkọ́kọ́ obìnrin obìnrin ya ajáta obìnrin yìí máa síra lẹ̀ gbogbo èèyàn títí gbogbo ọkùnrin ló lè rí ojú ìyàwó wa ṣùgbọ́n bó ti tún wá rí ọ̀hún náà àwọn kan bẹ tó ṣe wípé wọ́n lè rí i ó fi hàn bí pé ẹni tó bá jẹ́ ámù ámù ọmọbìnrin kí là ń pè ní ámù òun náà ni ọ́nkù bóyá àbúrò bàbá rẹ̀ àbẹ̀gbọ́n bàbá rẹ̀ ó lè rojú ẹ̀ bó ṣe wá rí ọ̀hún nínú ẹbí bẹ́ẹ̀ náà lórí níbi ẹni tó bá yẹ kánjọ fún yẹn lọ́mú papọ̀ kí ni ìgbàlódé pẹ̀lú fún yẹn lọ́mú papọ̀ yìí nínú òṣèṣì lárúbáwá tó gbajúmọ̀ dáadáa ni àwọn lárúbáwá èyí sábà fẹ́ fún ìyàwó wọn ìyàwó àbọ̀ fọmọ lọ́yàn tó bẹ̀ torí pé àwọn abílù pé táwọn bá ti fọmọ lọ́yàn àyà wọn wàálẹ̀ yẹn ni pé ọyàn wọn wàálẹ̀ yọ̀dẹ̀ ẹlẹ̀ kò ní jọpọ̀ àwọn lójú tó bẹ̀ mọ́ àwọn ọ̀wá nífẹ̀ẹ́ kí ọyàn yẹn wálẹ̀ káwọn lè máa bí ẹ̀ńtáìsì ọkọ̀ àwọn ní gbogbo ìgbà wọ́n wà lọ gba ẹni tí ó bá wọn fún ọmọ lọ́yàn ilé ìlú sisi lábọ́ àwọn ìtọ́gbà jùmọ̀ dáadáa ẹ̀sìn sì faramọ́ ẹ̀sìn ọ̀tá kó ìyẹn nínú sisi tiwọn. ẹlẹ́ẹ̀kejì náà wà ní wípé àwa tí òwa jẹ mọ́ sisi wa náà ìyẹn lè níyàwó méjì kódà wọ́n èsì ọ̀lẹ́ jẹ́pá yàwó àbúrò rẹ̀ ó lè jẹ́ yàwó ẹni tẹ́ ẹjọ́ close mọ́ra yín tóun náà ń fọmọ lọ́yàn lọ́wọ́ ó ṣeéṣe ìyá ọmọ yẹn lè jáde kọ́mọ yẹn máa sunkún àwa ti rí ẹ̀rí dáadáa tọ́mọ yẹn bá ń sunkún tí ìyá títí tó wà nílé bá gbé ọyàn fún ọmọ ọmọ lè mú dáadáa tọ́mọ yẹn bá ti mú ọyàn yẹn dáadáa ìtumọ̀ rẹ̀ ni wípé ìyá yẹn náà ipò ya rẹ̀ níyá yẹn wà o gbogbo àwọn tó wá jẹ́ mọ́ ọmọ ẹni yẹn náà èèwọ̀ ni wọ́n gbọ́dọ̀ fẹ́ra wọn lọ́nu sẹ̀dá sẹ̀dá wọn wọ́n ti jẹ́ ọdọ́ ọmọ ìyá irú ipò yẹn ni afláwù sọ fún ìyàwó aisha ń jọ́nà ìpè àá ó ti gbàgbé pé ápù mi àbẹ́nẹ ìyàwó ápù mi fún ọ lọ́yàn ìlànà mo ti wà ní ipò ọ́nkù rẹ tó ṣe pé ẹsẹ̀ni tí o lè máa sọ pé èlè rí ojú rẹ nínú sẹ̀rá Islam torí ìdílé àdìsí ó ṣàlàyé fún wa ó jẹ́ ká máa nínú àwọn tí wọ́n sì lè rí ojú obìnrin tóbìnrin ò ní sọ wípé òun tó fẹ́ lo nìkọ́ọ̀bù kóun ó tó jáde irú ẹni bẹ́ẹ̀ nínú sẹ̀dá islam bàtà aláàánú kọ́lọ́n kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ ọlọ́run kó ṣe kí lóore kọ́rọ̀ wa lọ́rùn wa sallallahu ala sayyidina muhammad wa ala wa sahabi wa sallim salamu wa rahmatullahi wa barakatuh.